so sista mi nínú orin ẹ̀mí tẹ̀ ń kọ yìí àwọn owó kan lẹ́sẹ̀ wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe pé ah àwọn ẹni yìí ibi tán ga dé ìwú nǹkan lọ́hùn mi kọjá mi. olórin ẹ̀mí tó wà lókè ti pọ̀ gan-an tí bá ní kí n wo àwọn tí mo bè àwòkọ́ṣe mo wo eh, màmá wa eh, tọ́pẹ́ àlàbí mama wa esther gbẹ́kẹ̀lé mm. màmá wa bọ́lá rẹ̀ ati mm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mm, àwọn yẹn lè ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe kódà nínú orin ẹ̀mí tẹ̀ nǹkan tó yára pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú orin ẹ̀mí ní kíkọ tó bá máa dé sáà kan ẹ rí i pé wọ́n ti ń pò pọ̀ mọ́ tibítibí kí lẹ rò sí àti pé ṣẹ́yìn náà wò pé tó bá yá sórí ẹ̀mí ò bá dẹ̀ tà mọ́ ṣáà tún ní ẹ̀ ní púpọ̀ apá àbòmí. ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀ á mọ̀ máa béèrè fún oore ọ̀fẹ́ ni kí ọlọ́run má jẹ́ ká kúrò ní ojú ọ̀nà ẹ̀ oore ọ̀fẹ́ nìkan la máa máa béèrè fún nítorí tá a bá wà lábẹ́ oore ọ̀fẹ́ à nílò ìdákẹ́jẹ́ à ní ìdápapọ̀ nítorí pé ọlọ́run orí ọ̀fẹ́ wà lẹ́yìn wa. Mm. orí ọ̀fẹ́ ọlọ́run yẹn pé kò sáà dàtọ́ lè fọwọ́ lùyà pé láì bẹ́ẹ̀ gbúdọ̀ ṣe báyìí mm. àní bá mi nídìí nǹkan bá ṣùgbọ́n orí ọ̀fẹ́ ọlọ́run ló lè gbé ẹ̀dá kódà ọmọ ìjọ wo ni. mo jẹ́ ọmọ ìjọ the anointed church of christ aládùúrà. aládùúrà ayọ̀ ni o. yes ẹ dá mi lóhùn báwo ló ṣe ń kíra wọn ṣọ́ọ̀ṣì mo ní ayọ̀ ni o ó yá gbogbo àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ń wò yín báyìí ní ẹ wà bá mi kọ ìwé eléyìí tí máa lè bá yín gbé ni o tẹ́ bá lọ mú eléyìí tó le torí bí o ṣọmọ ṣọ́ọ̀ṣì yín ṣùgbọ́n mo máa ń gbádùn àwọn orin ṣọ́ọ̀ṣì ẹ bá mú orin ìwé kan a máa kọ tẹ́mi àsọkalẹ̀ báyìí. ẹ̀yin aráyé gbọ́ ìgbà ayé kù sí dẹ̀dẹ̀ ẹ ká sìn Jésù káyé tó lọ. Hmm. ẹ bá jẹ́ ká kọ́lé. Mm ilé ayọ̀ sí òkè ká máa ṣe kábàámọ̀ níkẹyìn o. ó lè ẹ̀kọ́ tí mo wá fẹ́ kẹ́kọ̀ọ́ ìpìlẹ̀ tí Jésù filẹ̀lẹ̀ lèyí tí bàbá aládùúrà tọ́ kẹ̀dà máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ mo dúró lé Kristi àpáta. Kerubu ẹ̀yọ sèráfù ẹ̀yọ àfipìlẹ́lẹ́lẹ́ lórí òtítọ́ àfipìlẹ́lẹ́lẹ́ lórí òdodo. Hmm, orin yìí gbogbo ìgbà ló máa ló máa ń tú ló máa ń ní àwọn ìtumọ̀ kan sínú ọkàn mi kí ló máa ń inspire yín tá a bá ń kọrin sílẹ̀ ẹlòmíà ní tí mo bá kàn jí láàárọ̀ ó dàbí pé wọ́n ń gbórin wá ẹlòmíà ní tí mo bá wà ní bí i nature is beautiful ẹlòmíà ní bíyá tí òun bá ń jẹun lọ́wọ́ kí ló máa ń inspire yín láti kọ orin sílẹ̀. Ah, ó máa èmi time tí bá tó bá pé mò ṣe prayer bóyá lóru bóyá lọ́sàn-án dẹ̀ tí bá ń dá ṣe prayer nígbà míì prayer point mi nígbà míì máa ń compose ẹ̀ sórin nígbà míì tó bá ń preach ní church tó bá mú topic tó bá ti ń wàásù yẹn lọ ó máa ti ẹ̀ ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbọ̀ mi nínú sermon mo ti máa ń rí yes bóyá ń ṣe sermon lọ́wọ́ tí sermon yẹn tí ọkàn mi dẹ̀ papọ̀ sí dáadáa first album mi second album ibẹ̀ mo ti mú àwọn kọ̀ọ̀kan bẹ̀. ló mm. kí ẹ tó máa lọ ẹ bá mi ẹ bá mi fi orin ìyìn kan tí gbogbo wa lè gbè kẹjẹ ká tẹ̀ fi yin Ọlọ́run lógo lórí ètò yìí. ìbáṣepọ̀ Olúwa kò tí wà ní tiwa ló yẹ ká wá máa wí nígbà tẹ̀sùgbọ́n ogun dídé ọpẹ́ ní fọ́lùwà ọba wa olóore àṣekábíyèsí rẹ̀ àfọpẹ́ fún Jehovah tó gbà wá lọ́wọ́ ọ̀tá àdúpẹ́ olúwa. màmí ní ìwọ̀n ọdún mẹ́wàá sí ogún ọdún sígbà táwa níbo lẹ rò pa ti máa máa rí níbo lẹ ti ah. lówù yín kẹ́yìn gan ti máa hmm. ríra yín. ibi tó ga ni o hmm. ibi tó ga tó kọjá òye àtìmọ̀mí táwọn èèyàn máa sọ pé àwọn ológun ńlá náà tàná yẹn ṣé òun náà lélẹ̀ ibi gíga ibi gíga ni mo máa wà níwòye ọdún mẹ́wàá sí twenty years to this time. ọ̀tà olórin tó bá wá fẹ́ wà ní ibi gíga báwo ló ṣe yẹ kóun náà máa prepare rẹ torí ẹlòmíì lazy eh, kò dẹ̀ ń ṣe torí ẹlòmíì àkànnà òun gbàdúrà òun gbàdúrà bíbélì sọ pé ká máa gbàdúrà láìsinmi pé watch and pray ní bible sọ yes. so àwọn iṣẹ́ wo gan ló yẹ kó olórin ẹ̀mí máa ṣe tó bá fẹ́ dé ibi gíga. ẹ eh, olórin ẹ̀mí tó bá jẹ́ pé kò tí ì máa rí ibìkan púpọ̀ ló dá ká máa fi ṣe ara náà kún tẹ̀mí nítorí pé kò ṣe dúró wò àìmọ́ yáwó tì bàbá kó gbọ́ wa ni àdèmọ́ àwọn wà ní fámìlì wa ni. ẹ from there ẹ lè lọ bomi kọ́ ẹ pé ẹ kàn lọ ṣe pa èèyàn mi lélẹ̀ kẹ̀dẹ̀ débẹ̀ pé ẹ tó láti bẹ̀ ẹ tí wàá rẹ̀ ń tàbí pé wàá kọrin church wa yes bó erin nìyẹn hmm. a gbọ́dọ̀ máa fi ṣe ara ká máa fi ran tẹ̀mí lọ́wọ́ ká máa fi ṣe ara ká máa fi ran tẹ̀mí lọ́wọ́ ká máa fi ṣe ara ọ̀dẹ̀ ní dí tẹ̀mí lọ́wọ́ ẹ̀hẹ́ kò ní disturb ara ah, o ṣé kò síbi tá a pè yín sí tẹ̀sí lè kọrin. bẹ́ẹ̀ni bọmi lè kọrin ní hotel. ìtumọ̀ tẹ́bálẹ̀ nítorí ọ̀rọ̀ yẹn lórí ẹ̀mí òye wa tí mo bá fẹ́ ṣe ìsọjí nísìn tí mi ò wá rí space tó bá ṣe pé ilé ìtura ni mo gbàyè sí. ìsọjí nìyẹn bóyá ká lọ club nísìn. ẹhẹ ìyẹn yàtọ̀ ok ẹ ṣùgbọ́n tá a bá ń ṣe ìsọjí tó bá jẹ́ pé ilé ìtura la ní space kọ́ ah, ah. ẹ tọ́ra rí ṣọ́ọ̀ṣì tó ń lo ilé ìtura ẹ wá ẹ ṣe á dáa fún yín ìgbàlá gbọ́dọ̀ jáde nínú ẹ̀ kẹ́hìndé afẹ́ pìrìsẹ́ńtà yín orúkọ mi gbọ́dọ̀ jáde nínú ẹ̀ Orísun tẹlifíṣàn ó gbúdọ̀ jáde tẹ́sì tí máa ṣe fún gbogbo àwọn olórin mi ní kan kó dẹ̀ gbúdọ̀ máa dùn ó dẹ̀ gbúdọ̀ ṣe jó sí. ètò kan wà níta ètò kan wà níta o ògo ìgbàlà ló ń jẹ́ látọwọ́ kẹ́hìndé afẹ́ lórísun tẹlifíṣàn mhm. ètò tó lọ́gbọ́n tó lóye ni. Yeah kẹ́hìndé a fẹ́ gbé bọ́dì ẹ o ah. gbogbo ènìyàn wá jíjó ọpẹ́ èmi ìwà mo ti gbé bọ́dì tẹ̀wá sí ah. tẹ̀wá sí mo sí ní ìsinsìnyí náà ti sọ tẹ́lẹ̀ wọ́n sì ní ká máa fi ti ara ká máa dà mọ́ tẹ̀mí ọlọ́run ẹ̀ níjó para wọn lára lórúkọ jésù mo gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe wá sórí orísun tẹlifíṣàn lónìí ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè gbogbo ó yá ẹ àwọn social media tá a ti lè rí yín bóyá lórí facebook ni o bóyá lórí instagram ni o ẹ jẹ́ ká máa ń dùn yín. mo wà lórí facebook Esther Adénẹ́kàn Balógun ológun la Esther Adénẹ́kàn Balógun ológun ńlá lórí Facebook lórí Instagram Esther ológun la Esther ológun la yes mo dẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù orúkọ yẹn á mọ yín ògo yín ńláńláńlá ló máa rí tẹwárí ábọ̀mù tẹlẹfẹ́ lọ́sẹ̀ torí pé ní ìsìn àkàngbé yín wa ẹ wá padà wá ẹ wá mówó kékeré wá torí ah. Orísun tẹlifíṣàn ẹni bá gbórin jáde tí ò tí ì gbé débi mi mọ nǹkan tó lówó ẹ kọ gbogbo orin tẹ́ ẹ bá ti kó jáde ẹ máa kó bọ̀ mí á dára fún yín sísá mi mo lè lérò pé tá a bá tún pé yín gbà mí ẹ̀sùn máa dá wa lóhùn àdúrà yín àgbà ẹ ṣé o so Ebeneseri ní ìní olúwa ràn wá lọ́wọ́ lé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàyé tí kì í ṣe ọlọ́run òkú tó bá bẹ̀rẹ̀ ètò yìí láyé tàbí sọ pé ilé wa tó lọ èmi á máa sọ pé kílẹ̀ yìí ṣe ń lè jọsìn yín ẹ̀ ń ṣàjọ̀dún ni ìkórè kanta tàbí gbogbo nǹkan tá a bá ti ń ṣe lórúkọ jésù àwa wà ń lórí ògo ìgbàlà lórí orísun láti bá yín gbé jésù lárugẹ ẹ̀yẹ ṣáà ti wá bẹ́ẹ̀ wọ́n fẹ́ fọmọ fọ́kọ alága ìjókòó alága dúró lẹ́yìn wọn lọ́nà ti kìrìsìtẹ́nì nìkan ẹ pè mí zero eight zero three 474 8493 0803 474 8493 mo gbàdúrà sínú ayé yín bẹ ṣe ń lọ lẹ́yìn pé búburú kan kì yóò ṣubú lù yín àrùn karùn kì yóò sún mọ́ ilé yín ògo yín ò ní wọ mi o orísun ayọ̀ wa ò ní gbẹ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ á dìde ìrànlọ́wọ́ fún yín Jésù Olúwa wa àmín dìgbà kan náà.